gáàsì pọ̀ nínú èèyàn yẹn àwọn olóyún ni mo máa ń sábà gbọ́ tó máa ń sọ pé ó máa ń ṣe olóyún mi wà a máa gùnfẹ́ ní gọ̀ọ̀rọ̀ a máa gùnfẹ́ ní gọ̀ọ̀rọ̀ tó bá dẹ̀ dé ilé ìwòsàn náà tó bá lọ ṣàyẹ̀wò àwọn dókítà mi à máa sọ fún un wípé ó normal wọn á ní gáàsì pé gáàsì bí a torí condition tó wà àmọ́ ṣé ó ṣe ṣe kó jẹ́ tí ò máa máa gùnfẹ́ gọ̀ọ̀rọ̀ kó dẹ̀ jẹ́ àmì ọ̀sà. eléyìí natural irú sì kéèyàn kéèyàn má jẹ oúnjẹ tó yẹ tó wà digestive kó jẹ pé oúnjẹ tó jẹ pé bóyá ló jí láàárọ̀ ẹ mọ̀ pa sọ lórí dieting lórí lórí ètò yìí ńgbà téèyàn jí láàárọ̀ nǹkan tó yẹ ká kọ́kọ́ ṣe láàárọ̀ wọ́n ti sọ lórí ètò yìí dáadáa wọ́n ní ká jí máa mu mi àbí bẹ́ẹ̀ kọ́ ìlera àkọ́kọ́ nìyẹn kéèyàn jí láàárọ̀ yìí sì kó wá gbé fùfù tó strong dáadáa ó jẹ kò mómi ẹyọ kan sí o ó wà ń títì ó ra puff puff ó tún dé kínní ó ra bread and butter ẹ sọ fún mi. mọ́mí ó lè jájọ òkúta má mú mi. ẹ má sọ bẹ́ẹ̀ mà irú sì kéèyàn tún wá gbé àwọn ẹ̀wà ẹ mọ̀ pé ẹ̀wà ó wà ó wà acidic ó wà jẹ̀lé kó má mú mi sí. màmá ẹ má ti gbìmí sáré níbi tẹ̀ ẹ́ dé yẹn torí pé mo sì máa béèrè béèrè torí mo fẹ́ kí ẹ mọ̀ wípé ó ní àwọn oúnjẹ kan tí mo máa ń gbọ́ pé ó ṣara lóore oúnjẹ iná ọ̀kẹ̀dẹ̀ rèé ni àwọn onímọ̀ inú ètò ìlera tún máa máa sọ fún wa pé kò dáa kí ẹni tó bá ní ọgbẹ́ inú kó máa jẹ èyí tí ẹ̀wà tó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹ̀ màmá kí n tó lọ síbi ti ẹ̀wà yẹn mo fẹ́ béèrè kí ni ohun tó máa ń ṣokùnfà ọgbẹ́ inú gangan kí ló máa ń fà nǹkan tó máa ń ṣokùnfà ọgbẹ́ inú òun ni bacteria kòkòrò àìfojúrí bacteria òun ló máa ń fà á ìmọ́tótó àìnímọ́tótó tó péye irú nsìn kéèyàn gbé kéèyàn fẹ́ oúnjẹ wa ká má sè kó jiná dáadáa ẹ wo àwọn ẹran yẹn tá à ń jẹ yẹn kéèyàn sè kó má jiná àwọn kòkòrò kan tó yẹ kó kú ńbẹ̀ tí ò bá kú ó máa tò mọ́ fún un àwọn fúrúùtù wa tá à ń jẹ yẹn gan kẹlòmíì kan rìn lójú ọ̀nà o kó bóyá jábọ́ sílẹ̀ kó dẹ̀ mú kó má tiẹ̀ ṣàn ó jẹ́ ẹ wò ìyẹn ló máa fi máa nígbà míì tẹ́lómi bá wá sọ́dọ̀ wa alóhùn ò gbé tọ́mì tá a bá mú medical torchlight wa ta fi wò báyìí ta ní kó lanu ẹ̀ tó wò ó ìgbòmà ló wà lọ́fun tá a ṣàyẹ̀wò tá a wo gbogbo ẹ̀ báyìí a ní kó gbé tọ́mì tí ò lè gbé tọ́mì a rí pé ibẹ̀ yẹn ó ti wà infected ṣe ti rí bẹ́ẹ̀ yẹn so irú nǹkan bẹ́ẹ̀ yẹn irú bacteria yẹn ó lè affect ẹ̀ ó ní major bacterial infection is the major of the causes of ulcer stomach ulcer. ẹ o ní ti gbé tọ́mì tẹ ẹ sọ pé ẹlòmíràn ní lè gbé tọ́mì ohun tèmi máa ń gbọ́ ọ pé téèyàn bá tutọ́ sílẹ̀ ẹ̀lẹ̀ tí wọ́n dẹ̀ tẹ itọ́ ẹ̀ mọ́lẹ̀ òun ni ọ̀nà òfun fi máa dùn àmọ́ èyí ìtẹ́tù wá sọ fún mi wípé ọ̀sà ìyẹn ọgbẹ́ inú òun náà máa ń ṣokùnfà kéèyàn mẹ́ta tọ́mì ẹ wo ẹ̀yin aráalé Yorùbá máa ń bọ̀ wọ́n máa ń sọ wípé ogun sọ̀yìn òòrùn téèyàn ò bá mọ̀ ibi tíyàn bá mọ̀ dé ìwọ̀nba tó o bá mọ̀ náà ni o ò mọ one plus one wọ́n wá ṣoògùn ìsọ̀yè fún ẹ o ò lè mọ o oògùn ìsọ̀yè náà ló máa máa pariwo ohun ló fi yẹ kẹ́ ẹ fi máa wo ètò bó ṣe ń lọ lábala ìlera torí wípé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà lè máa máa kọ́ ẹ̀kọ́ nípa ohun tó ní ṣe pẹ̀lú ìlera ara yín ìlera ara tèmi ẹ wo ètò ṣì ń tẹ̀síwájú àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ délé agbára náà ẹ kú ìkàlẹ̀.